ètò Ògo Ìgbàlà ó dá mi lójú pé ẹ ń mú ohun kan tàbí méjì dání látìgbà tá a ti bẹ̀rẹ̀ ètò yìí ògbóǹtarìgì tèmi tájọ́ fi ọ̀rọ̀ jomi tó rọrọ̀ wọ́n sì wà pẹ̀lú mi wọ́n sì ti ń bá wa sọ àwọn ọ̀rọ̀ ẹ́ látìgbà tá a ti bẹ̀rẹ̀ ẹ kú kalẹ̀ bàbá wa. ẹ kú ọ̀hún ẹ kú iṣẹ́ ọpọlọ ẹ kú iṣẹ́ olúwa. <laughs> ẹ ṣeun sá kó tó nípa lọ agbára lẹ́ẹ̀kan à ń sọ̀rọ̀ nípa King's Reward ábọ̀mù yín tuntun tó ṣẹ̀ṣẹ̀ jáde jáde báyìí ẹ̀dẹ̀ ni ó tó track bíi mẹ́fà tó wà ní ṣé nínú ábọ̀mù yìí tí ó ní bíi track bíi mẹ́fà iṣẹ́ ti ya ìkọ̀kan sí fídíò alágbèléwò àti ìyà sórí àti ìyà sórí fọ́nrán àti ìyàbọ̀ àti kò tíì àti ìtújáde kò tí ì òkè kò tí ì ṣe níta ó kàn ṣe rẹ́dì èwo lẹ yà sí fídíò nù ẹ. ẹ gbogbo track yẹn náà la yà gbogbo ẹ pátápátá hmm. ṣùgbọ́n a ní ká ṣe ìmọ̀ kọ́kọ́ sí wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́ tó bá wá tó àkókò ní agbára lọ́rùn a fi sí ìta fún àwọn olólùfẹ́ wa mm. a ní fi dá wọn lágara rárá. ee eh, <laughs> ó dáa wọ́n ní kẹ́ ẹ kú ojú lọ́nà gbogbo àwọn track tó wà nínú King's eh, Reward ẹ eh, bàbá wa ṣé àwọn bolẹ̀ yìí ti máa ń lọ kọrin ṣé àwọn bo. a máa ń lọ churches káàkiri o mm. ìsọjí revival praise program. Eh, ìṣílé òkú àgbà hmm. ìkómọ tó jẹ́ ti onígbàgbọ́ àmọ́ kó ní onígbàgbọ́ ni o. nítorí ẹlòmíì á sọ pé òun ò kí ń jáde kóun kọ̀ọ̀kọrin ìyìn ọlọ́run. àmọ́ àǹjá iṣẹ́ tí mò ń ṣe ni mi ò níṣẹ́ méjì eh, eh. láti bí ọdún mẹ́rìnlélógún yẹn mi ì ṣe ṣiṣẹ́ mi. Hmm. eléyìí náà ni iṣẹ́ tẹ̀ ń ṣe àdúró ti bẹ́ẹ̀ ẹ tọ́lọ́ bá ti pè yẹn máa ń pè kó sọ kéye kì í ṣe pé èèyàn lè ṣe nǹkan kan mí o ṣùgbọ́n tó wà nílẹ̀ gan-an àyè tó wà nílẹ̀ gan-an kò tó ẹ bàbá wa láti bíi ọdún mẹ́rìnlélógún ẹ ní iṣẹ́ orin ẹ̀mí yìí náà lẹ̀ ń ṣe ẹ ní iṣẹ́ míì tẹ̀ ń ṣe ṣó wá ní àwọn àsìkò ìgbà kan tí iṣẹ́ yẹn tó dàbí pé àbí kò ní kájú ẹ̀. ẹ hmm, kò mọ̀ rí bẹ́ẹ̀ níbẹ̀rẹ̀ hmm kò sí kó má rí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ akẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ ṣùgbọ́n ọlọ́run tó pè wá gẹ́gẹ́ bá ṣe sọ nígbà tí a máa bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan sọ̀rọ̀ ń pa ìrètí kékeré mm. máa ní ìrètí ká má sọ ìrètí nù ẹ ìrètí yẹn ló dì wá mú pé máa tẹ̀síwájú máa tẹ̀síwájú máa tẹ̀síwájú mm. tí ẹ má dé bó ṣe ń lọ yẹn a tún máa wo ẹ̀yìn wò lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó dáa mo wò pé ah, mi ò sí ibi tí mo wà lánàá mi ò Hmm. nígbà yẹn àwa dúpẹ́ kì í ṣe pé bóyá àti yóò náà ní ìsìn hmm, o ṣùgbọ́n àánú ò jẹ́ kí ebi pa wá. olúwa ṣeun ẹ̀kọ́ kan tún rèé tí mo tún mú dání ẹ gbogbo àwa bóyá kí n sọ pé àwa ò jẹ̀ wẹ́wẹ́ tá a ṣẹ̀ṣẹ̀ bára wa nínú iṣẹ́ orin ẹ̀mí tàbí inú iṣẹ́ ìránṣẹ́ tó wá dàbí ẹni pé kò tí ì ka àbí iṣẹ́ orin yìí ò tiẹ̀ ní gbèmí ni àbí iṣẹ́ ìránṣẹ́ yìí ò ní gbèmí ni wọ́n ní ká ọ̀rọ̀ àmàṣe wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́ nítorí pé ẹ̀sùn tẹ́rẹ́tẹ́rẹ́ báyìí òun náà ló máa ń dòdò bàbá ní ìṣẹ́jú díẹ̀ kó tó di pé mo lọ sí abala orin tó pèrègèdè lọ́sẹ̀ yìí ẹ ṣé ó tún ní àwọn nǹkan kan tẹ̀ ń ṣiṣẹ́ lé lórí. bẹ́ẹ̀ni mo praise program kan wà tí mo máa ń ṣe bí ẹ̀ẹ̀mẹ́ta lọ́dún the last hmm. one last edition for the year mo máa ń pe orin yẹn ní praise program yẹn ní aláàfin àjọbọ aláàfin àjọbọ gbogbo èèyàn ló mọ ọba tí gbogbo ayé ń bọ hmm. gbogbo akọ́là ń bọ àwọn ọlọ́run míì ṣùgbọ́n ọlọ́run kan wà directly or indirectly gbogbo wa là ń bọ gbogbo wa téèyàn bá ti dá ayé tiẹ̀ tó jẹ́ pé ayé tó dá là wà eh. òun là ń bọ ọlọ́run náà ni omi tó dá òun náà là ń mu òun là ń hmm. bọ bẹ́ẹ̀ ni àwọn àpè ní aláàfin àjọbọ praise ni hmm. ẹ̀mẹ́ta lọ́dún ni mo máa ń ṣe ṣùgbọ́n the last edition for the year twenty nineteen ó ń bọ̀ ní on the twenty fourth of November last Sunday nínú oṣù kọkànlá nílùú Èkó àbí nílùú Èkó ń bí ní ìkòsí mẹ́yẹn plot CL two ní ìkòsí ròdù ńbẹ yẹn ó dojúkọ ilé ìfowópamọ́ kan àgbọ́dọ̀ sọ̀yìn ní orí afẹ́fẹ́ bẹ́ẹ̀ ni plot cl two ní ìkòsí ròdù lẹ́yìn motor ways aláàfin àjọbọ kọ́nsáàtì bẹ́ẹ̀ ni láago mẹ́ta ọ̀sán ni láago mẹ́ta ọ̀sán ṣé àwọn olórin máa darapọ̀ mọ́ ọ ní. Ah, àwọn olórin pọ̀ àwọn olórin ẹ̀mí pọ̀ àwọn tó ti lóko àwọn tó ṣẹ̀ ń bọ̀ bí ọ̀jẹ̀ wẹ́wẹ́ <laughs> tó lọ́wọ́ sọ a platform láti tún àjọ máa ṣe aláàfin àjọbọ náà ni kó tó di pé mo kúrò ní abala tí mo wà yìí bàbá wa àwọn kan sì wà wọ́n ń wò yín wọ́n fẹ́ tẹ̀lé yín lórí social media yín pàápàá lórí gbogbo ẹ̀rọ ayélujára yín pátápátá àti nọ́mbà yín ẹ sáré bá ká tó lọ sí Facebook yẹn ti kún orí ẹ o ti kún ìfá o kún o tún ṣẹ́dà lẹ̀ orí instagram láti lè pàdé nísìn. ẹ ṣàpè gbogbo mo wọn sì lè fọ́lò yín náà lórí facebook. ẹ eh, lórí ẹ eh, ẹ lè wá lè fọ́lò lórí facebook ayin owó ẹ̀yẹ náà ní facebook o twitter o instagram o at ayin owó ẹ̀yẹ bẹ́ẹ̀ ni nọ́mbà mi rèé tí ẹ máa pè dàrẹ́lì bóyá ẹ fẹ́ ẹ fẹ́ gbàdúrà fún wa bí ẹ fẹ́ gbé eh, gbèsè fún wa ni ẹ fẹ́ invite wa sí program ni anyone zero eight zero two eight nine seven five eight five nine zero eight zero two eight nine seven five eight five nine. ẹ o òun náà ni bàbá wa ti pè fún wa yẹn kò sí orí òkè tí wọ́n lè gún o gbogbo ibi tẹ́ ẹ ti ń wò wọ́n pátápátá tẹ́ bá fẹ́ pè wọ́n fún iṣẹ́ ìránṣẹ́ òun náà wọ́n ti sọ pé iṣẹ́ ìránṣẹ́ ẹyọ kan táwọn ń ṣe náà nìyẹn kò pé méjì ẹ pè wọ́n sórí nọ́mbà tí wọ́n sọ yẹn wọ́n á dá yín lò ẹ jẹ́ bọ́ sí ẹ o abala orin tó pèrègèdè báyìí lọ́sẹ̀ yìí orin ẹyọ kan náà ni mo mú wá lọ́sẹ̀ yìí tí mo fẹ́ fi hàn gbogbo wa pé orin yìí á ò pèrègèdè ẹ ti mọ̀ pé èmi ò ní fi orin ṣègbè ní abala tí mo wà yìí tí orin ò bá pèrègèdè mi ò tiẹ̀ ní mu dórí ètò Ògo Ìgbàlà tèmi rárá rárá rárá orin orin wo wá ni mò ń perí báyìí <laughs> a pe àkórí orin yìí ní ọkàn mi yìn ọ́ a ẹ ti béèrè pé ta ló kọ bàbá wa tó wà lórí ètò yìí náà ni ẹ wọ́n ní ẹni oníkọ̀ báyìí náà ti máa ń gbọ́kọ̀ wọn bàbá wa ẹ bá mi sọ̀rọ̀ nípa orin yìí. ọkàn mi yìn ọ mo gbé ọpẹ́ wá mm-hmm. ẹ̀mí mi sọ̀tọ̀ láàrẹ orin yẹn mo gba àmì sí yẹn nípa orí ọ̀fẹ́ olódùmarè mo kàn wà níbì kan ló mo wá ń wo oríṣiríṣi tí ó ń ṣẹlẹ̀ mm. mo ń wò pé ah ibi tí a wà yìí náà ó tún a tún lè ṣe jù báyìí lọ mo wá rí èèyàn kan tó wá kọjá hmm. ó wà hmm. ìwọ sàn ju ẹni tí tó kọjá yìí lọ tó kọjá yìí lọ àbò lórí méjì orí kan ló wà lórí orí kan ló wà ní ti olódùmarè wọn wá ara drop mi sí yẹn wá mo wá ní ọkàn mi yìn ọ mo gbé ọpẹ́ wá ẹ̀mí mi sọ tọlá rẹ sá hmm. mo mo re ìwọ ló ṣe tó gun ayé òfin rí mi mú hmm, ìwọ ló ṣe tí kò jẹ́ kó rí bí wọ́n ṣe rò torí wọ́n hmm. rò nǹkan kan mọ̀ it is your faithfulness and your love Mm. that have been sustaining me all the way. Hmm. ẹ̀mí mi sọ tọ́lá rẹ̀ sà mo more. Hmm. ẹ̀mí tèmi pàápàá sọ tọ́lá rẹ̀ sà mo more. tẹ́ ẹ bá wá rí àwòrán tá a fi ya orin ọkàn mi yọ̀ yìí ẹ rí i pé àá ó pèrègèdè ó dán mọ̀rọ̀ yìí mọ́rán yín bẹ́ẹ̀ ló ń kọ mọ̀nàmọ́ná ẹ ti mọ̀ pé tèmi bá ti gbé orin kan wá sí orin tó pèrègèdè ó pèrègèdè ni o àwọn ọ̀rọ̀ tó wà nínú orin yẹn rí i pé bàbá wa kọ díẹ̀ fún wa nísìnyí nínú orin náà àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé a máa máa gbọ́ a máa máa yan Ọlọ́run lógo ni kò kí n ṣe kákọ̀ máa pariwo ariwo kọ́ ni mísíkì <laughs> ariwo kọ́ ariwo kọ́ <laughs> bẹ́ẹ̀ ni tí a bá gbọ́ orin ọkàn mi yìn yìí ẹ̀yin pàápàá ẹ̀yìn Ọlọ́run ẹ̀ tún ní ìdí látúntún fi yan Ọlọ́run bàbá wa kó tó di pé ẹ kúrò lórí ètò ẹ tún bá mi sọ orúkọ yín lẹ́ẹ̀kan sí kẹ́ tún bá mi sọ nọ́mbà yín yẹn fún àwọn aráalé káwá lọ wo orin ọkọ̀ méyìn o. ẹ ṣe mo dúpẹ́ o lẹ́ẹ̀kan sí ẹ̀yin olólùfẹ́ mi àti ẹ̀yin olólùfẹ́ mọ̀mí wa àti ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ gbogbo àgbáyé tí gbogbo tí káàkiri gbogbo àgbáyé Orísun. Mm. the source ló jẹ́ bẹ́ẹ̀ number one ni. Ah, kò pé méjì. <laughs> kò lẹ́gbọ́n kò lábúrò kò ní iwájú kò lẹ́yìn òun ló kárí gbogbo ẹ̀ ó kárí gbogbo ayé o eh, bẹ́ẹ̀ ni àyìn owó ẹ̀yẹ lórúkọ mm. tí èmi ń jẹ́ ẹ lè follow mi lórí Instagram at àyìn mm. owó ẹ̀yẹ bóyá ẹ dẹ̀ fẹ́ pè mí ní sí program mi bóyá praise program àbí revival àbí ìnáwó kan òkú àgbà àti gbogbo ẹ̀ nọ́mbà tẹ́ lè pè mí sí rèé zero eight zero two eight nine seven five eight five nine zero eight zero two. 8975859 fúnra mi ni màá gbé. ẹ bá mi gba àwọn ọ̀dọ́ langba tó ṣẹ̀ ń dìde nímọ̀ràn kan kẹ́ tó dágbé. ẹ̀yin ọ̀dọ́ langba tí ẹ ṣẹ̀ ń dìde ẹ jẹ́ kí a máa mú sùúrù one step at a time. Mm. bẹ́ẹ̀ ni one step don't compare bíbélì wípé àwọn tí ó bá fi ara wọn wé ara wọn hmm. kò gbọ́n they that compare themselves with themselves with don't compare yourself with anybody. Hmm. àwọn ọ̀rẹ́ méjì kan wà ní ọdún kan mà wọ́n àdìjọ kàwé wọ́n parí lákòókò kan wọ́n wá bẹ̀rẹ̀ iṣẹ́ ìkan tètè rọ́wọ́ mú ó hmm. kọ́lé ó ṣe gbogbo ẹ̀ ó lọ ìkejì ó yọ̀rọ̀ ó ń ṣe díẹ̀ díẹ̀ ṣẹ́rí lè tó kọ́lé tó ga yẹn kíní kan wá ṣẹlẹ̀ lọ́jọ́ kan ìjìnlá kan wá dé ilé yẹn wá wó hmm. ẹni tí ò tí ì rí ọwọ́ mú yẹn náà wá bẹ̀rẹ̀ sí ní ṣàánú ẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní ó ṣẹ̀ wá kọ́ ilé títí ó wá wà òkè ẹjọ́ láwọn méjèèjì ta ni ó rọ́wọ́ mú jù láwọn méjèèjì kò sí kálukú ṣe tiẹ̀ ni. èèyàn kan ò tètè èèyàn kan mọ́rì kò tètè eh, bímọ eh. èèyàn kan bímọ ó ti bí mẹ́fà ẹni tí ò tètè bímọ gbà tó máa tọ́lọ́ máa ṣàánú ẹ̀ ó bí ìbẹ́rin ah. ẹjọ tí àgánwà náà wọn méjèèjì kò sí o ẹ má fi ara yín wé ẹnikẹ́ni kálukú rìnrìn àjò tiẹ̀ ẹ má yọ̀lẹ́ o ẹ má lazy o hmm. bẹ́ẹ̀ni ọlọ́run sọ pé ká yọ̀lẹ́ do whatever you want to do do with your might hmm. ẹ wá fi sùúrù si process díẹ̀díẹ̀ ẹ. Eh, pẹ̀lẹ́ là ń pe àmúkúrú pẹ̀lẹ́ mm, bí ẹ̀yin ẹ̀yin àgbà ṣe máa ń sọ. <laughs> Ah, àwọn àgbà tó tó. ẹjẹ àtẹ jẹjẹ. bẹ́ẹ̀ni you will get there ṣe eré àwọn tẹ́ ẹ̀ ń wò lókè yẹn. Eh, one day you will just see yourself sitting on the same table. pẹ̀lú wọn with them jókòó báyìí kò kò pẹ́. ẹ ṣeun bàbá wa dúpẹ́ gan ni ẹ ṣé tí wọ́n ti wá pè yín sórí Ògo Ìgbàlà lọ́jọ́ mi ṣe máa ah, dáhùn. <laughs> ogun ẹ ẹ morúkọ ètò tẹ́ ẹ pè é. Ògo Ìgbàlà náà ni <laughs> ẹ o ẹ jẹ́ kí a lọ ṣe àfihàn orin ọkàn mi yìn ọ́ fún wa nígbà tí màá bá fi padà dé màá ti bọ́ sí abala agbọgbọ́n pẹ̀lú ìránṣẹ́ Ọlọ́run àlàyé tí wọ́n máa bá wa sọ̀rọ̀ Ọlọ́run lórí ètò lẹ́ni ẹ kú